ìmọ̀ràn tèmi rèé o gẹ́gẹ́ bí àwa ṣe já àbúrò yín táwa náà jẹ́ àgbàlagbà fáwọn kan bá a ṣe ju àwọn kan lọ àwọn kan jù wá lọ àwọn kan ò tó wa ní owó ní ọlá níyì kò lè dọ́gba ṣéǹjì tèmi níyì ọ̀gá ni fáwọn kan lẹ́yìn mi ẹni tó wà lẹ́yìn mi ṣéǹjì tóun ní ọ̀gá ni fẹ́ni tó tún wà lẹ́yìn tẹ̀yìn náà tó lọ tó lọ bẹ́ẹ̀ ṣéǹjì tèmi níyì ọ̀gá ni fáwọn kan wájú tèmi ẹni tó ju èmi lọ ẹlòmíì tún jù lọ ẹni tó ju ẹni tó ju èmi lọ ẹlòmíì tún jù lọ lọlọlọlọ ìtorí ẹ̀ náà ṣe sọ fún yín pé kò lè balance ọlọ́run ò pín dọ́gba èmi ò dẹ̀rù pọ́lọ́run lè pín dọ́gba láyé tá a bá ń tanra wa jẹ ni àwọn màmá wa gan mọ̀ pọ́lọ́run lè pín dọ́gba bọ̀ wá bá mi kí wọ́n di ultimate advice mi rèé o advice lásán ni kì í ṣe dandan kẹ́ ẹ mú lò bọ̀tẹ́ bá fi lo àwọn ọlọ́gbọ́n gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pọ́lọ́pọ́lọ́ ní k1 ṣe dín ní time tẹ wà yìí ẹni tó bá lówó làbùkù máa ń kàn o ẹni tó bá lórúkọ làbùkù máa ń kàn tí brọ́dà mi Ajéwọlé bá tiẹ̀ ní pé ẹ ṣe nǹkan kan tí ò dáa bàbá mo mọ̀ yí pé eh, àyànwọlé àyànkúnlé àmì I'm sorry àyànkúnlé àyànlọ́wọ́ tí brọ́dà mi Àyànlọ́wọ́ bá sọ̀rọ̀ nípa yín tó bọ́ síta k1 mo expect yín gẹ́gẹ́ bí olórin táyé ti mọ̀ tó lọ́n ti gbà fún yín mo expect yín kẹ́ bọ́ táyé pé àà àyàn ṣé lórí nǹkan tèmi àti ẹjọ́ ṣe ló ṣe wá gbọ́rọ̀ mi wá sí orí íńtánẹ́ẹ̀tì bó tiẹ̀ ṣe kẹ́ pè é ní kọ̀rọ̀ bàbá ó bù yín kù láti jáde láti wá fèsì mo notice yí pé tí ìgbà èèyàn bá jáde fún k1 kẹ tó lè rí k1 kó tó wá dìbọn kọ̀rọ̀ kó tó jáde ó máa ń le gan mo á nọ́tìsì wípé tó bá mú Wàsíù Àyìndé dá èèyàn lóhùn èèyàn yẹn wọ̀n important ni o èèyàn ẹ bá mi ṣe àkíní yìí o ẹ bá mi ṣe ẹ tó ọ̀rọ̀ wà ńbẹ̀ o ọ̀rọ̀ dẹ̀ pọ̀ gan ẹ bá mi ṣe ẹ má dàwù Ọlágúnyìn dàda ẹ bá mi ṣe ẹ agnes ẹ legacy ẹ bá mi ṣe ẹ ẹ bá ti wọlé ẹ wá fẹ́ mo wá fẹ́ kẹ́ gbọ́ voice message brother mo fẹ́ kẹ́ gbọ́ voice message brother mi tó ní àlùbáríkà mo yé ti káwọn yẹn máa pè mí ti máa ń ṣe show wọ́n ti pa flashlight yẹn sìn mi really like káwọn yẹn máa pè mí i don't even know what to do tí bá ti ń ṣe show yìí this thing have to be corrected somehow wọ́n ti pa flashlight yẹn ṣe rí tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ké wa ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi yín build page ni ẹ̀ ń jáde ẹ̀ ń dáwọn èèyàn lówó ẹ̀ ń grand interview they they are just ready to build their page mi ò blame wọn torí pé ọ̀nà tówó tún wà nìyẹn a lè blame tó bá play but àwọn tó bá build page wọn ìyẹn ò ní pé kó tún máa ṣe nǹkan tí ò dáa ẹ gbọ́ ọ̀rọ̀ brọ́dà mi yìí tẹ́ bá gbọ́ ẹ mọ̀ bóyá ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà ń bẹ̀ kẹ́ wá mú nínú àti tèmi náà sọ. So ẹ máa gbọ́rọ̀ brọ́dà mi yìí. king wasiu ayinde ọmọgbọ́láhàn olórí gbogbo àwọn ọmọ ọba pátápátá gbogbo akilẹ̀ ìjẹ̀bú mayegun ilẹ̀ yorùbá kìí sáàfin yẹ̀bùyẹ̀bù náà ti fi ń joyè yẹn ó túmọ̀ sí pé èèkàn lẹ́yìn náà nínú ayé hmm, bàbá àbùkù jí làárọ̀ kùtù oró dẹ́dí ọkàn dúdú ọkà sọkọ́rùn bí àlùbọ̀sẹ̀ eléwé àwọn ọ̀jọ̀gbọ́n bí léèrè ẹ̀wọ́ àbùkù ń bọ́ ló lọ ó ní mò lọ ọ̀tọ̀kùnú ni mò ń lọ hmm. ẹ tó ti lóko mò ń gbajúmọ̀ mò ń ẹni ayé ń fẹ́ tí wọ́n bá tiẹ̀ jẹ́ hmm, ayé ò ní ba tí ń jẹ́ bàbá ṣe ẹnu táyé bá fi sọ pé ọmọ ọmọlúàbí kan fún ẹnu náà ara yóò sọ pé àṣejù rẹ̀ ń pọ̀ ó rà ń pé ẹ ní dológun àná ayé òní fọ̀rọ̀ yín pété aburúkú kọrin rí ìjà kékeré lọ́sẹ̀lẹ̀ kan ní gbogbo ẹ̀ bá fi tán fún ọlọ́run níjọ́ tán fún yín kàkà tí ó fi tán fún yóò tún máa pọ̀ yóò tún máa dùn ju bẹ́ẹ̀ sí wáyé lọ ni àmẹ́mi ó mú mọ̀ràn wa ó ṣẹ̀ṣì mọ̀ pé mọ̀ràn tálíkà ìmọ̀ràn mẹ̀kúnnù lójú olówó kìí fi bẹ́ẹ̀ sábà ní mí nì. o. gbọ́dọ̀ mi ó dùn báwọn tán tó lólùfẹ́ yín tán fẹ́ dọ́kàndọ́kàn tán bá lè ríru fídíò yìí kán pè rẹ̀ létí yín tẹ̀ bá lè gbọ́ kì í ṣe dandan kẹ́ ẹ gbà á. Mm-hmm. Hmm. kì í ṣe dandan o wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ hmm. ẹ kájú àgọ́ yín ọ̀kájú lò ó tó ṣẹ́kù ẹ ti ń pariwo yìí ọtọkẹrù ọsà iṣẹ́ ló fẹ́ pa lórí ọtọkọlówó ẹ wà kọfẹ kówó wọn sọnù kọfẹ kówó wọn gbọgbó ni ṣé bàbá ẹ bá pariwo thirty two years mo fi bá ṣiṣẹ́ ń kankan bí wọn géènì kankan ṣá géènì pọn fojú kan ló ẹ wá ro tàyàn àgálù hmm. òkú owúrẹ́ ti ń fọ̀ bí èèyàn ẹ ṣe sàárà látara wọn àwọn olólùfẹ́ àwọn abánidakùn ní bánidébẹ̀ abánidébẹ̀kùn ní bánitán àǹtí ní òsìgọ̀ ẹni àǹtí ní ọ̀gbọ́n hmm. púpọ̀ tiẹ̀ lọ sórí social media yẹn kébà hàn ẹ bá tiẹ̀ jẹ́ ẹ jẹ́ kí lọ́ọ̀yà yín ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ fọlọ́pàá gbé sẹ́ni tí ò lówó lọ́wọ́ ti ń pariwo lórí social media ẹ fọlọ́pàá àgbẹ̀ fi lọ́ọ̀yà àgbẹ̀ bá ràn bọ́ọ̀sì gbé kán lọ́ọ̀nà ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹ kàn tó fẹ́ kún dákúsòrò ẹ̀ ni. Hmm bẹ́ẹ̀ bá iṣẹ́ ìjọba thirty five years ni ó lò kó tó máa gba pension bí ọba yìí ìwé tí mo yí èjì àbá ẹ wá ṣe sàárà lára rẹ̀ ẹ gbà fọlọ́run ẹ já gbèsè rò pé ẹni ń lọ oníjàmbá ọkọ̀ ó máa fátá gan egun ẹ̀yìn kan apá dá kinní kan ṣe yẹn wá ní wọ́n nà bíi thirty seven million hmm. tán sì gbà lọ tán jẹ́ kan lára àwọn báńdì yín mo gbọ́ àwọn sóyin kan sẹ́yìn sẹ́yìn sẹ́yìn tí bàbá yẹn ń sàn gidi lóòótọ́ iṣẹ́ wọn náà ń ṣe tán ń sàn ìlú yẹn gidi ẹ sà ẹ wà ní kẹ́ gbé ọ lọ sí social media kan lọ́ọ́ tọrọ owó fún wọn ni sáyò ní sọ tí ọ̀dá nípa yín. ẹ gbọ́dọ̀ ọlọ́pọ̀lọ́. ntọ́ pọ̀ làwọn yẹn ti ń sọ báyìí wọ́n ti ń sọ fídíò kan sí fídíò tẹ́ ti gbá ọmọ photographer kan lórí. àti fídíò kan bóyá kíní kan ní London tẹ́ ti ó dà pé ẹ̀ka múnú bí lójú agbo àwọn fídíò yẹn náà ti ń sọ báyìí wọ́n fẹ́ àwọn fídíò ẹjọ ẹ bá mi ẹ bá mi love and like ní káwọn èèyàn máa lọ because tó bá ti bẹ̀rẹ̀ sí ní flag ẹ̀ ń sìn viewers ẹ̀ máa máa wálẹ̀ ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ tí màá yẹn sọ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ the same thing tó ń ṣẹlẹ̀ ń sìn lórí voice Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn nǹkan kan ti ń jáde àwọn nǹkan tó bá yẹ ká panú ẹ̀ lásìkò ẹ panú ẹ̀ lásìkò k one. nǹkan ló ń sọ fún yín nìyẹn o ẹ máa gbọ́ o tọ́lá ẹni tó ń sọ̀rọ̀ yìí ọ̀jọ̀gbọ́n bí irú wa ni tó lọ́pọlọ tó dẹ̀ mọ ìjìnlẹ̀ Yorùbá dáadáa mo ṣe wù pé nígbà tẹ́mi náà gbọ́ mo pé kí ni nǹkan èmi náà tún play ẹ̀ despite pé ẹ̀gbọ́n yìí náà ní viewers dáadáa bọ̀ máa tún play ẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n àtọ̀rọ̀ àṣìírè ọ̀tọ̀ọ̀tọ̀ ni o bọ̀ ẹ máa gbọ́ lọ atónimisẹ́ rí mo fàṣìkò ìbúra wájú ọlọ́run àwọn tó ń ṣiṣẹ́ lákàtà mi owó tí mò ń fún kálukú wọn jowó oṣù wọn lọ láwa tá a nígbà tá a nígbè lọ́mọ ẹ̀kọ́ jẹ́ nǹkan kan kí ló bá tí mo fi ń san àsan hmm. ju owó oṣù àtèlé fún kálukú wọn mọ̀ rántí bí mo ti ń bọ̀ ni hmm. ọdún yẹ two thousand two thousand and one èmi ìwà ara àwọn tí ń fi búrẹ́dì lé àwọn èèyàn lórí támákì Kétu látọjọ́ ta láti lé mọ́tò mi ìtàdé Kétu kó tó bá wa rajà mi náà wá padà dé tí wọ́n fi búrẹ́dì omi gálà kankan lé tí máa dáìfù mọ́tò tèmi náà lọ́nu èsì hmm. ṣé kò wà tọ́pẹ́ ṣé gbogbo àwọn tá a jọ jìyà ṣé gbogbo wọn la jọ ń jọ ọ̀lọ́wọ́ báyìí ẹlòmíì ti kú dànù. bàbá ẹ ṣe sà tó bá jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ máa support yẹn orí wọn bá pé tẹ́yìn bá fi ten million naira lẹ́fún bàbá yẹn lónìí kí wọ́n support yẹn oní five hundred oní two hundred one hundred thousand. àwọn yàrá support kẹ fi dun bàbá yẹn nú kẹ ẹ ṣe ọkọ ẹ ṣe sàrà fọ́lọ́run tí wọn ti gbé ọkàn wá sósì social media yìí náà wá padà wá pé àyànlọ mo mọ nǹkan tó ń bí àyàn nínú hmm. ṣùgbọ́n Eh, asátìdúpẹ́ gbogbo ẹ̀ tẹ parí bàbá yẹn náà padà sórí social media pé ọdọ ẹnu tó bá gbàdọ̀ kì í gbàbọ̀ kó ṣe gbogbo etí ló sábà máa ń gbọ́ feedback àmọ́ ẹ̀yin ẹ ṣe ti yín lìláyì wàrọ̀sùn lì ẹ ṣe torí tọ́lọ́ àti tànàbí ẹ wọlé àánú oṣù yìí àwọn interview tẹ́ ń lọ yẹn bàbá mo nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ mo fọba tó ní mísẹ̀rì ìfẹ́ tíyàwó mi ní sí yín torí pé ọjọ́ ọmọ ìjẹ̀bú òde ó yìí máa ń sọ pé tó bá pe yín kan lẹ́nu yín tẹ́ bá sì ń kọ orin tẹ́ ẹ̀ tí ì kú bó máa ṣe nǹkan rí láyé òun ó pè yín Hmm. kò sí pé torí ẹ̀ mo ti wá sórí social media ọlọ́run ló ní kí n wá sọ tí mò ń sọ ìtọ́lọ́run bá ní ẹ gbọ́ wàhálà wo mẹ̀kúnnù fẹ́ mọ bólówó fà bọ̀wọ̀ wọn fẹ́ bàbá ẹ fẹ́ pọ́pùlà ni tí ibi tí bá pín gbà wàhálà ṣẹlẹ̀ sí mo ṣẹ̀ tó ń kú láwọn fídíò ẹ̀ tí mo ṣe à ń wò wọ́n lẹ́yìn yín báyìí tó bá ń sán lù tó ń sàn gidi ẹ̀yin ti gòkè odò bàbá ẹ mọ̀ wàá gun òkè tán ẹ mọ̀ yẹ ládà hmm. kẹ wá pè àyàn ìwọ àti àwọn èèyàn ẹ yọjú sí mi àyàn ó bàjẹ́ ó gọ̀ bí bàbá yẹn four hundred years dín lọ ọmọ ẹ̀yìn yín ni wọ́n mo láwọn tó jù mí lọ tán ṣẹ́ lákàtà mi ṣàṣàṣà hmm. náà lájọ́ fi ń pọ́nra wálé àyàn so bí èmi àti ẹ bá ti ẹ̀ jà orí social media ló rò pé jáyẹn ti lè parí ó gọ̀ àwọn ó ṣe ọlọ́run lára rẹ̀ kẹ́ ẹ buwọ́lù wọ́n wọ́n dọ̀bálẹ̀ ni òsì ni ọlọ́mọdé ọ̀tá wa àjọ ọlọ́run ni ọlọ́run ní dẹ́sí bàbá ẹ̀ ní dolówó àná ẹ̀ ní dológun àná ṣé gbogbo interview tẹ̀ ń lọ yẹn kò pẹ̀lú yín lé mọ́ gẹ́gẹ́ bí ipò yín tẹ́ ẹ wà ṣé pọ́pá fújì lẹ pé ayé orí adé ìyá ẹnu ojú lọ bá yà hmm. ọba àlù tí bá májẹ ìlú òtúmọ̀ lórí ìlú rí òní tóró kí n wá aṣọ àìdè máa ṣe ọmọ gbọ́ láwọn ọ̀rọ̀ mi ò nítumọ̀ o ṣùgbọ́n ẹ bá gbọ́ pẹ̀lú ọjọ́ orí yín àti ipò yín ẹ mọ̀ pé máa ó nítumọ̀ gidi ẹ má bá fa wàhálà kankan mọ́ ẹ ti ju gbogbo òyìnbó ẹ fún lọ́wọ́ ẹ fún lọ́wọ́ káwọn èèyàn á sọ pé ah wàhálà ìdè ṣe báyìí káwọn èèyàn tó wà mọ̀ sọ̀pọ̀tì owó tẹ̀ fún wọn yẹn bí àbáyé náà padà sínú ọlá thirty two years lè bá ti gbà sáfíìsì kan náà yẹ kó jọrọ kí n gbà sáyẹ̀dẹ̀ máa ṣá ẹni dológun àná lẹ́ẹ̀kan sí ẹdun àbáyàn lọ́wọ́ nu àyàn àgádú ó sì tún jẹ́ kẹ́ ẹ máa ga sí ni òkú ewúrẹ́ ti ń fọ̀n bí èèyàn gbogbo tẹ́ ẹ ti fi kó jọ ọmọ tẹ́ ẹ ti fi tọ́ ilé tẹ́ ẹ ti fi kọ́ gbogbo tẹ́ ẹ ti fi kó jọ ọlọ́run bá ò fọwọ́ bàjẹ́ kan ẹ má gbọ́rọ̀ àwọn èèyàn o gbogbo wọn púpọ̀ nu wọn náà fẹ́ ní fọ́lọ́wọ́sì ni o lọ́sọ̀ pé kí wàá sáyẹ̀dẹ̀ tì mọ́lé ẹ má tì mọ́ bì kankan ẹ fi ilẹ̀ ẹ mọ̀ bá fa kankan ẹ ṣoore fún ni oore lókùn tẹ́ ṣe fún gbogbo àbá ṣe pariwo káàkiri ẹ̀sìn wọn bá rówó sí wọn dàkẹ́ wọn wà dọ́ba ẹ̀rọ social media ni pé ọ̀gá mi ti dùn mí ní ogbó ayé mo dúpẹ́ o kọ̀sán ọlọ́pàá tẹ́ ẹ lè fi mú wọn ẹ̀ẹ́kan tó fi yà jẹ wọn ni ọlọ́run ní bó kọ yín jẹ́ o tí yóò ní bàjẹ́ tiwa náà ní bàjẹ́ o ọba fújì. ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn hmm. nǹkan tí mo kàn ní fún k1 láàrin yẹn nìyẹn step by step ni máa ń ṣe nǹkan tèmi ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí hmm, ṣe rí ọ̀rọ̀ tó ń lọ káàkiri nígboro brọ́dà mi olóyè adeyemo ìgbòho sunday mo fẹ́ kí ẹ̀yin èèyàn ẹ̀yin alálùbáríkà ọmọ yorùbá bóyá o jẹ́ yorùbá nation ni o bóyá o nation o ẹ máa gbọ́ àmọ́ àárín kan wà tí mo fẹ́ play fún K1 kẹ lè mọ̀ pé tí nǹkan bá ń dùn ọ̀rọ̀ yẹn dàbí tọkọ tó bá ń dùn láàrin wọn ni tí gba one million bá wá bá ní láyé ọ̀run mọ̀rúfù ní kù sí tó bí ibà kí ní bá ní aníláyé ọ̀run àjọkẹ́ ní kù sí sẹ́ kò ní gbọ́ ẹ̀yin jẹ́ kíjà dé ìjà wá dé òun ni dòwe ẹ̀gbọ́n.

Àyọ̀kúnlẹ̀ ọmọ ayọ̀ ọlọ́mọ mi. Ọba tó jẹ nílé bàbá mi níjọ̀wọ́ òye. Ẹ máa wo dáadáa mo rí àárín mo fi ń yé yín wípé tí àsìkò kan wà tí èèyàn bá fẹ́ra wọn tí inú èèyàn bá ń dùn tí èèyàn bá jẹ́ ọ̀rẹ́ tíjà bá ti dé ó máa dàbẹ́ pé kó pa olúwa ẹ̀ ní o wà wá máa ṣèbàjẹ́ ọláwálé mo rí ẹ bá mi ṣe ẹ yẹmí mo rí yẹn ṣe àkíní ṣe wá rí ìtò pàpàǹbarì gangan ìtò pàpàǹbarì tí mo fẹ́ play ó ní ti nǹkan tó fa àwa táwa ń ṣe yorùbá nation ọmọbìnrin kan sọ̀rọ̀ against olóyè yóò ti yé yín àmọ́ àwọn kinní yẹn ó ní ibi tó gbé ọ̀rọ̀ gbà bọ́ mo wá fẹ́ káwọn yẹn mọ̀ tóró máa wà lórí iṣẹ́ mi mi ìmọ̀ kó sì ń wò mí mi ìmọ̀ pé lórí burúkú ọmọbìnrin tó pè ní Ọbàtálá yẹn mi ìmọ̀ pé kò tí ì sí èékánná lẹ́yìn ọrùn mi Ọbàtálá ó máa padà tẹ́ ìwọ náà máa lo ẹ̀wọ̀n wọ́n máa sáfù lẹ́tà bí àwọn ará bí tó bá ń sọ fún àwọn èèyàn nípa wípé tí a bá ṣẹ̀ ẹ jẹ́ ká bọ́ta ká ṣe sọ́rí sọ́ọ̀rì ń tún nǹkan ṣe gan ju pé kó ba nǹkan jẹ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá ṣèyàn kẹ́ ẹ bẹ̀ èèyàn yẹn kẹ́dẹ̀ gbàgbé ẹ̀ síbẹ̀ kò ní di wàhálà màá lọ sọ́dọ̀ ààrẹ Gani Adams díẹ̀ màá lọ síbẹ̀ díẹ̀ ìdí tí màá fi lọ síbẹ̀ díẹ̀ ni pé ṣe rí it's not attention sticker i mean ẹ̀ sìkà lájà no kò ń ṣe attention sticker oníkálukú ló mọ nǹkan tó ń ṣe nǹkan tó mú Àyànkúnlé máa bá wọn jà ọ̀tọ̀ bó ṣe wá rí òkè tọmọbìnrin yẹn ló ń sọ ṣe rí woman Ọbàtálá yìí ẹ̀ẹ́nà ti pé gbogbo bíi last year two years ago nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá nation ó purposely bọ́ta fún mi tó ṣe show lórí mi tó ní àwa ṣe kinní kan àwa ṣe kinní kan bọ̀ mo fẹ́ mú ọ̀rọ̀ yẹn kó lè yé yín ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tó lóye sọ. So ká fi tẹ̀gàn kó mẹ́ ká fi tẹ̀gàn sí olówó ni mí ọlọ́lá ni mí ó sì ń tọ́lọ́wọ́ fún yẹn tọ́lọ́wọ́ fún mi mo bí ọmọ tó pọ̀ mo ní ọmọ ní Canada mo ní Germany mo ní káàkiri tí o kò sí ojú mọ̀ fẹ́lẹ́ lọ́dọ̀ tí o sì fún mi. tí o bá dẹ̀ sọkùnrin lé mọ́ ọkùnrin ni mí fúlàní wọ́n mi wọ́n bí mi wọ́n wá ní ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ kágbára olóko ẹrú fúlàní ọ̀sẹ̀ tó dá mi lóhùn èmi ń kélé Yorùbá tanu ń kélé Ìgbò Buhari ni kí wọ́n pa mí kí wọ́n pa Kánú orí Kánú kò yọ ó fi Kánú sí àtìmọ́lé rẹ̀ Màlàmí ti ń fọ́ táǹgbà náà Màlàmí dà lẹ́yìn ó ti dẹ́ni àná Latif Fagbemi ó ti gbà kò lọ́wọ́ ẹ̀ Buhari ti ń lo ti ń lo agbára ńgbà náà ti yan bí ẹni buhari yẹn dà lẹ́nu hmm. ó ti dà mọ̀lú mọ̀lú nínú bàbá rẹ̀ dà ó ti padà tó kọ mọ̀lú bàbá rẹ̀. bẹ́ẹ̀ni dawura. buhari ti fi nàìjíríà ya owó táwa dẹ̀ rí wọn ní ẹja pọ̀ lóko ẹrú fúlàní ẹja dádúró àwọn la ní epo la ní gbogbo nǹkan lọ́dọ̀ àní kankan ṣe pẹ̀lú àwọn fúlàní wọn nàìjíríà ò lè wá gbogbo wọn dá mi lóhùn hàn lónìí kọ. buhari wá gbé èkú bọ́ọ̀gù ìjọba tó ti parí ẹ̀jẹ̀ wọ́n wá gbé fún bàbá tinubu bàbá tinubu ló sọ fẹ́ràn àbí ẹ̀jẹ̀ àníyànjú kí ló ṣe. ohun tó wá dùn mí fún àwọn yorùbá ni pé àwọn àgbààgbà yorùbá ni wọ́n ní ìjà sí protest ebi ń bà wá ìjà ń jẹ wá ṣe ẹrọ yìí kò kẹkẹ kọ bọta gbẹmí pa wọn. wọn ti lé gbogbo fúlàní bọ lórí rẹ wọn ń dàkọ yìí kò ti lé gbogbo ò lè ké ìfún òní sọpẹ́ bímọ àwọn kí ló ní táwọn ò lè fọ́ sọ ọkọ̀ kalẹ̀ wọn kó lórí ilẹ̀ bàbá káwa káwọn bàbá wọ́n ráyè dáko wọ́n ráyè lọ káwa wò bóyá bí ọkọ̀ wọn fúlàní wọn dá wọn padà ní Naija Naija bọ́tọ̀nù bọ́tọ̀nù síbọ̀lẹ̀ lóko lókùn tó báyìí bọ̀lọ̀bọ̀lọ̀ ni tí ó rí bọ́ọ̀lù lórí ẹbí àgbàdo ń lọ bí ọkà bàbà wọ́n ní abẹ́ mẹ́ta ọkà lọ. ṣe rí ẹ jẹ́ kí n fi ara balẹ̀ bìkan sódà ẹ pé kíní ẹ ní too much echo ẹ jẹ́ kí n ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún yín lórí ọ̀rọ̀ tí olóyè sọ ìsìn gangan ló yẹ ká máa pariwo Yorùbá nation bọ́n ọmọ yorùbá wọ́n wọ́n dákẹ́ wọ́n sinmi díẹ̀ nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ó kọjá nǹkan tá à ń lérò ṣẹ́rí èmi ò lọ́rọ̀ kankan dàbí alára tí máa sọ fún yín lẹ́ni o ju wípé ọmọbìnrin tí wọ́n ń pè ní Ọbàtálá mo ṣe ṣóò kan ní kò ń ṣèjẹta ṣó tí mo ṣe ní last week tí mo ti wọ native tí mo dé fìlà àwọn bàbá mi abetí ajá ni mo ti ṣe ṣó yẹn ṣó ti yé yín ìgbà tí mo ṣe ṣó yẹn àṣé ọmọbìnrin yìí sì lọ ń yọ mi wò lórí péèjì mi bóyá fi kàn mí wò mo ń tà láti wo kinní yẹn tí àrólé bàbá ten ten àrólé bàbá ten ten ló sẹ̀ǹdì ẹ̀ sí mi mo wá ń tà láti wò ó mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ tó wá pẹ́ ẹ lè gbọ́ ọ̀rọ̀ tó sọ yẹn kò ní dàbẹ́ pé bóyá mò ń kò ní dàbẹ́ pé bóyá mò ń mú ọ̀rọ̀ yẹn mò ń mú ọ̀rọ̀ lọ́rọ̀ mò ń mu wá ó wá dùn mí pé ọ̀rọ̀ yẹn ibi tó wà apá ibi tó wà. Hmm. àti Gani Adams tí wọ́n fi ń fi ẹ̀sùn ìpànìyàn kan ara wọn no eléyìí kan ara nǹkan tá a ṣe ń sọ náà nìyẹn o àmọ́ ẹ jẹ́ kí n explain kò tiẹ̀ nídìí ẹ jẹ́ kí n explain mi gan tó jẹ́ ara mi gbè ṣe rí lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ n sọ ọkọ̀ fún yín lady tí wọ́n pè ní Ọbàtálá olójú òwìwí yẹn mi ìfẹ́ forúkọ ẹ̀ síbẹ̀ mo sọ̀rọ̀ nípa farm ó wá ah ọlọ́run ọba o ẹ jẹ́ wo náà bóyá there's any way tí mo lè fi ah mi ò rí kinní yẹn àwọn ah, ti flag mi o wọ́n ti flag show wọ́n ti flag show yìí o wọ́n ti flag wọ́n ti flag wọ́n ti flag show yẹn anyway wọ́n ti flag mo ní kẹ mo sọ fún èèyàn pé kẹ love and like but ẹ love and like wọ́n ti flag wọ́n ti flag mi ojú ẹsẹ̀ wọ́n ti sáré flag mi wọ́n ti flag mi torí olórí burúkú yẹn láwọn ó láwọn flagging team wọ́n ti flag mi ẹ bá mi love and like